وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله ما زلنا ولا تنسوا أننا ما زلنا على مسألة مهمة مسألة عقدية ألا وهو ما تندرج تحت حديث عمر بن الخطاب رضي الله تعالى عنه وارضاه وهذا الحديث حديث مشهور لدى الجميع وهو ما يتعلق بأركان الإسلام وأركان الإيمان ونحن في صدد ما يتعلق بالإيمان باليوم الآخر فلذلك كانت الخطب في منذ سنوات تدور حول ما يتعلق بأركان الإيمان وقد دخلنا فيما تتعلق بعشرة الساعة الصغرى وكذا بعشرة الساعة الكبرى وما زلنا على ذلك وقد حدثناكم في الخطبة الماضية قد تعلق بياجوج وماجوج وقصة ذي القرنين كما فصلنا عن ذلك في الخطبة الماضية فإن شاء الله تعالى فالخطبة اليوم تستمر على ما تتعلق بشهادة الساعة الكبرى واليوم إن شاء الله ندخل عن طريق حديث حذيفة بن أسيد الغفاري رضي الله عنه وارضاه قال كنا نتذكر فخرج الينا رسول الله صلى الله عليه وسلم وفي روايته طلع النبي صلى الله عليه وسلم ونحن نتذاكر فقال رسول الله صلى الله عليه وسلم ما تذاكرون فقلنا نذكر الساعه فقال رسول الله صلى الله عليه وسلم إلا والله الذي لا إله إلا هو إنها لن تقوم حتى ترون عشر آيات وذكر فيها الدخان والدجال وطلوع الشمس من مغربها إلى آخر هذا الحديث فبذلك إن شاء الله تعالى اليوم نتكلم حول الدخان وما ذكر العلماء فيه وماذا قال ربنا سبحانه وتعالى عن ذلك واختلاف العلماء لا سيما اصحاب النبي صلى الله عليه وسلم في وقوع الدخان هل قد وقعت ام لم تقع بعد لعلنا ندخل بقوله تعالى اعوذ بالله من الشيطان الرجيم فارتقبوا يوم تأتي الدخان يوم, يوم تأتيهم دخان مبين فذكر الله سبحانه وتعالى في سورة الدخان أن الله سبحانه وتعالى سيأتي بدخان في آخر الساعة فهذه الدخان ماذا يقع به ويقولون ربنا اكشف عنا العذاب إنا مؤمنون الآية فلذلك رأينا قصة عجيبة في صحيحين عن طريق رجل عن طريق رجل يقال له مسروق بن عجلة قال كنت جالسا مع عبد الله بن مسعود رضي الله تعالى عنه وارضاه فدخل رجل فقال يا أبا عبد الرحمن إن رجلا قاصا يقص ويزعم أن آية الدخان ستأتي فغضب عبد الله بن مسعود غضبا شديدا فقال من علم بعلم أو من علم شيئا فليقل به ومن لم يعلم فليقل والله أعلم فإن ذلك علما فذكر أن هذا الدخان قد وقعت في حياة النبي صلى الله عليه وسلم وسبب ذلك أن قريشا لما أدبروا عن قول الله عز وجل وأدبروا عن قول رسول الله صلى الله عليه وسلم دعا عليهم رسول الله صلى الله عليه وسلم بسبع كسبع يوسف فأصابهم شدة والجوع حتى كانوا يأكلون ماذا؟ الجذور والميتة حتى إذا نظر بعضهم إلى السماء يرونها كالدخان فهذا موقف عبد الله بن مسعود مع أن من أصحاب النبي صلى الله عليه وسلم كان قال علي بن أبي طالب وعبد الله بن عباس خالفوه على ذلك والله أعلم فقد جمع بعض العلماء بين هذه الأقوال فقالوا الدخان دخانان وهذا جمع جمع مبارك نسأل الله الذي لا إله إلا هو أن يبارك فينا جميعا وأن يجعلنا من الذين يستمعون القول فيتبعون أحسنه أقول فلا تسوى المسلم أترى أقولك وكاد يفعل نبوة محمد صلى الله عليه وسلم أن تلقى بارك الله ما جايك فهو ọlọ́run kó bá ní sàlẹ̀ kó yọ̀rọ̀ ẹ̀fọ́ ànábì sallallahu alaihi wasallam àti àwọn aráàlú àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí bá ń tọ́jú àmì mi kọ́lọ́run kọ́ bá wa sàlẹ̀ kó yọ̀rọ̀ lórí wọn. ó ti àwọn náà nìkan nínú ẹni tí ọ̀kẹ́ pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lọ́wọ́ jẹ́ ipe kò sí nǹkan tí ó sẹ́yìn láǹfààní àyàfi ẹni ọba pàdé ọlọ́run ọba pẹ̀lú ọkàn tó máa inú ẹni tí ọlọ́run ọba yóò ju kẹrin òwúnjọ́ náà kó jẹ́ ká jẹ́ ìkan nínú wọn. wọ́n sọ̀rọ̀ màtòtọ́ àwọn alétí pé Allah gbogbo gbàdọ̀ wa ní ìjọsìn ọ̀fẹ́ kó pa kó ní ọlọ́run ọba ọlọ́run ọba

iṣẹ́ lẹ́sẹ̀ o in tó ń fẹ́ wò gẹ́gẹ́ tó wọ́n gbà tó wọn o náà ni ìpàrọ̀ náà wa innama yataqabbalu Allah in tó lọ́ máa ń gba ẹ̀sìn lọ́wọ́ wọn o náà ni àwọn tí wọ́n bá jẹ́ ẹni ìfẹ́jọ́ ìpàrọ̀ náà wa. eléyìí yọ máa jẹ́ ọ̀rọ̀ tá a máa ń para fúnra wa ní gbogbo ìgbà kẹlẹ́jà níbi tí máa ń ṣe sallallahu alaihi wa sallama àwọn ń bá ọ̀rọ̀ bọ̀ lérí hadith kan ibi tí a ti gbé kútúbà láti bí àìmọye olélọ́dún sallallahu alaihi wa tó sì wá sí àwọn ìbéèrè onírànà àwa wà lórí ìbéèrè tó béèrè wà ló sọ nípa ìgbàgbọ́ ọlọ́run sàlàyé ìgbàgbọ́ fún wa kágbàgbọ́ ní ọlọ́run kágbàgbọ́ ní àwọn ẹ̀ka na àwọn ẹ̀nàbí ọlọ́run adébíyà kì í mánu bìlìyà ọmọlẹ̀ kéèyàn ó nígbàgbọ́ pẹ̀lú ọjọ́ àkèyàmẹ́ à ń sọ ọ sàlàyé gbọ́dọ̀

dị sáwọn oníjọ kan wọn lánàá tàdá kan àwa ti ẹwà láàrin àwọn sàhábà à ń sọ ọ̀rọ̀ kátí ilé ọ̀sọ̀ tiẹ̀ ilé ọgbà mẹ́lẹ́nu ilé ọ̀sọ̀ tiẹ̀ ilé ọgbà ọdún mẹ́lẹ́nu tọ́lá àlọ́ sálára àgbàjáde sí àwọn fàkọ́l ọ̀sọ̀lọ̀ wọn pé kí ni mọ́tàdà kẹrùn kí ni ń gbé láàrin àyẹn sọ eh, sọ kí ni yóò torí pé ń bọ́ bá <clears throat> òun kí báwo ni àwọn ó ti rí àbọ̀ dáadáa dé wájú Allah subhanahu wa ta'ala iná kan tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gbà tẹ́ máa jókòó méjì mẹ́ta àwọn ọmọ sọ̀rọ̀ nípa yìí pé kí ni yóò ṣe wá láǹfààní ní ọjọ́ kìyàmá kìí ṣe bíi tiwa lẹ́yìn tọ́jà yìí pé bẹ́ẹ̀ mẹ́ta mẹ́rin bá ti ọ̀rọ̀ òṣèlú wọn sọ tàbí ọ̀rọ̀ gbépo ti wálẹ̀ tàbí ọ̀rọ̀ ayé tí ò ní sọ láǹfààní tí ó tún máa kó tí ó tún máa dìbò wà láwọn ọdún àbẹ̀yà ní wọ́n máa dálẹ̀ sínú àwọn sàhárà tẹ́ máa ti kó dáadáa ni wọ́n máa ń pèjọ lórí. àníbí sọ́wọ́ tó lọ sọ́ra ọ̀rọ̀ ni sọ ha kò ní àbí wàá fẹ́ máa kà á fàkọ́ọ̀l àdùkọ́ọ̀nù ó sọ ní aláàkọ́ tí nínú àkọ́kọ́ kà fún yẹn ó náà ní àdùkọ́ọ̀nù ó náà ní èéfín wà dàjáàlì dàjáàlì àtọ̀wọ́ tiẹ̀ wà tó lóhùn ṣọ́ọ̀tù nàìjíríà ọ̀rọ̀ mọ́rọ̀ orí tiẹ̀ bóòlù ó sì yọ nípa láti ibi títí ń wọ̀ tí ó yọ ń tí ó wọ̀ níbi tí ń yọ wà yájú wà màdúù àtọ̀wọ́ ń pa àbí kàkàkàkàkà èèpẹ̀ mẹ́wàá wà dáàbà èèkà tó mẹ́wàá kútùbà sì ni wá fẹ́ mú nítorí bí yọkọ̀ fi bẹ̀rẹ̀ yẹn sọ́dọ̀ wà tó dáwọ̀ sàlámù ni àdùkọ́ọ̀nù àdùkọ́ọ̀nù èéfín apá kan náà ni àlejò sọ́dọ̀ lọ́wọ́ àlọ́ sọ́lára kí lọ́ gbà lérò pẹ̀lú gbólóyìn àwọn àwọn nínú àwọn alamí tábìmọ̀tá ìbẹ́ parí nù èéfín ìwà rẹ̀ kìí ṣèlú kan ní òmù yóò mú kárí débi wípé kò ní síbi tí kò ní kárí tọ́wọ́ dànù nílé ṣùgbọ́n èéfín àwọn mímọ̀ kọ́kọ́ fi mọ̀ ara wọn lórí wípé ṣé nǹkan yìí tó ti ṣẹlẹ̀ ní àbí yọ́ ṣẹṣẹlẹ̀ ìṣìlá bá ń sọ yìí lábúlé àwọn sọ̀hábà ló ti bẹ̀rẹ̀ àwọn gẹ láwọn sọ̀hábà ń sọ lára ẹnu ọ̀rọ̀ wọn tó méjì lórí àlámọ́rí yìí.

àwọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ní bá wọn sọ̀rọ̀ bí àwọn tí ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ìdákọ̀ọ́ lọ́dọ̀ ọkùnrin bá wọlé bó ti wọlé sí halqa abdul mas'ud tí wọ́n sọ pé yá abba abdulrahman irú abba abdulrahman abdul mas'ud náà mọ̀nàfẹ́ ó ń pè iná rọ́jù lẹ́ńkọ́ sọ́n yakus wa yanzuun anna ayata dukhan fatati mo wá béèrè náà wọ́n ti máa sọ ìtẹ̀fáwa nínú ìlú kákèjì ẹnìkan nínú àwọn olùsọ̀tàn nínú ìlú ọmọ sọ ìtẹ̀kẹ́ fún wa èmi wá fẹ́ béèrè ìjẹ́ òkọ́ yẹn lọ́wọ́ wo ni bíbá abúlé nìyẹn sọ̀rọ̀ gbogbo bàtà bá ti ń gbọ́wà sí àwọn gbogbo òtẹ̀tẹ̀ ẹ̀ máa sọkọ́ ní máa kọ̀rẹ́tì ẹnìkan wá ń lọ lẹ́nìkan wá fọdún mẹ́wàá yẹn mẹ́fìlà kan tí yóò sùn àbí yóò sùn ọdún mẹ́wàá yẹn kò gbogbo yóò sùn àwọn èèyàn ó sì máa gbàgbé àà ah, ẹni ọlọ́run kan bẹ́ o ó ti fi ọdún mẹ́wàá rẹ fúlà tí ọ̀jà rí dáká méjì ọdún fẹ̀yìn náà ọdún wà a lóun bẹ́ẹ̀ torí pé àwọn èèyàn wọn máa ń kẹ́kẹ́ gbọ́rọ̀ kò sí à o lẹ́yìn àwọn sára sábà ti gbọ́rọ̀ fẹ́lẹ̀ sọ́sọ̀tà wọ́n wà lọ kó bá a fẹ́ ma òótọ́ ìtàn yìí sọ ó ní ẹni ẹ̀ ń sọ fáwọn wípé àmì máa nígbà ayé tó jẹ́ ọ̀rọ̀ nípa tí ó ti gbò sọ́gbà dàrú. ẹnì ilé ẹgbẹ́ mùsùlùmí ẹni tó wọ́n pè fún wa sọ fún wa yìí pé ìnà ha sáàtì àwọn mùsùlùmí gbogbo ẹni tó bá ti jẹ́ báyìí tí bá ti ń di ara wọn báyìí yóò bóòdì lára wọn. apákan yìí pé yóò fẹ́ lè fẹ́ ti wọn apákan yóò lè ti wọn وتأتي المؤمنين يرى بعض المؤمنين يعني يفي فضل بعض المؤمنين سوى كأيها الزكاة إنتي يوم كان مسلمين سوى ọfẹ ẹlẹ ju pé kákà fi jọ pé yóò ṣe wọn kàkà àwọn kẹfìrí wọn ara gbé sí ẹni wọn bọ̀ lára rẹ̀ àbúrò ṣe wọn tó pọ̀ ṣùgbọ́n wọn mọ̀mìnì gbogbo ń dáa lè tẹ́sí فغض غضبا شديدا ينوابيغا أبيروغا فقال أو أن صراحة من علم شيئا فليقل به gbogbo ẹyin bá bọ́dọ̀ ẹjọ́ kò ní jogbo ẹ̀kọ́ yìí ẹ máa gbọ́ ọdún mẹ́sàn-án fún yóò aláǹgbọ́ àfáwà gbogbo ẹni ọba nímọ̀ nípa kankan nínú yín tí àwọn èèyàn bá dúró rẹ̀ nípa rẹ̀ lórí àlámọ̀rí ẹ̀sìn kọ́ mọ́sà àwọn ọ̀sọ́ báwọn yẹn. wọ́n mi làm yá àlẹ́ ń bá lè yẹ kó wọ́n lọ́wọ́ àlẹ́. ẹni tí mo dúró rẹ̀ nípa kankan nípa ẹ̀sìn tí ọ̀bá mọ̀ ọmọ fi ọgbọ́n orí dá sí o ọmọ ìyá sí kí mo ti gbẹ́ o àárẹ̀ ti pẹ́lá nínú lórí ìsìlámù yìí o kọ́ mọ̀ sọ bẹ́ẹ̀ o kọ́ sọ pé lọ́nà lọ́ba tó ní mẹ́jù ẹ lọ bèrè wẹ́n tó tún mọ̀ jù mí lọ. ó ní torí pé ọlọ́run sọ ká níbi ìmọ̀sán ọ̀hún yìí pé ó là àtàlùkù máa léyìn mi náà ájẹ wàá máa ara mi náà mílíọ̀nù bàkàlẹ̀ lè fi. àlébí ìmọ̀ sọ fún yín pé ìbéèrè kẹ́ ẹ fún mi lẹ́sàn lórí tí mò ń sọ fún yín kọ́dà ìlà ìwọ̀ tó lágbára ìlà yẹn pé bẹ́ẹ̀ bá mọ̀ ní ẹ̀sìn ẹ̀ mọ̀ wí obìnrin tẹ̀mí yìí ó wá sọ fún wọn yìí pé wàlọ́ọ̀hì òun fọlọ́ ọba búra lọ́sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbẹ̀sẹ̀ òdìbò yìí pé à ìdánì ìdókòrò tẹ́ ń sọ èéfín tẹ́ ń sọ òun náà ní wípé ìnà Quraish àtibàrú àwọn ọba rẹ̀ wọn wọ́n kọ ẹ̀yìn sí tí wọn ò dáná bí ọ̀rọ̀ nípa ọba pé tí wọ́n fúnlẹ̀ má nàbí àbí ìbá bẹ̀rẹ̀ sí ṣe àdúrà lé wọn lé ọbẹ̀ náà lé ẹ lé tọ́mọ sọ pé lọ́gbọ́dá ó ṣe àdúrà fún yàn àdúrà nù tọ́mọ àyè sọ pé ẹ̀sọ̀ àdúrà lé mi lórí èpè ló ní wọ́n tẹ́ fún ọ ẹ ṣe àdúrà fún mi tọ́mọ sọ pé ó ṣàdúrà lé lérí ó ṣépè fún mi. àbí wà abẹ́lọ́ ní ẹ̀ lórí wípé wà lẹ́yìn pọ̀ wàhùnmá ọlọ́run ọba yìí jẹ́ aláàrẹ̀yìn sábà kàtàdà yóò tó àbí ni wọ́n ọlọ́run ọba máa ń fún wọn ní ọdún méje kan gẹ́lẹ́ bó ti ṣe fún àwọn lásìkò mísírà bó ti fún wọn lọ́dún méje lásìkò ti àbí náà ìnira bá wọn wọ́n jọ ebi pa wọ́n hata akami jùlọ dàgbàtà mẹ́ta ebi wípé wọn ò rí nǹkan jẹ mọ́ wọ́n ń jẹ awọ wọ́n ń jẹ òkú gbèdé wọ́n sá bá gbogbo ẹ̀ ayé ti nira la ilẹ̀ Abu Sufyan jàmbá ìlànà wọ̀nyá lọ́ba lọ́ba nàbí nígbà tí wọ́n àlàyé pọ̀ sọ́kọ̀ sàlámù alayhi bí wọ ìyá Muhammad ilẹ̀ Muhammad ìnákàtà zọ̀mọ̀ àná rọ̀bàkà ọ̀run lóyún tí ọlọ́run ọba rẹ̀ arsalaka rahmatan lil alamin ẹ̀wọ̀ ìbára òun ló lọ́dọ̀ rẹ̀ pé ọlọ́run bá fi ọ̀sẹ̀ ìkẹ́ fún gbogbo ayé àwọn ọ̀jọ́ rẹ̀ kùrẹ́ yìí tọ́nà ọba mọ̀ láàrin láàrin wọn wọ́n sì ń jìyà rẹ̀ ìkẹ́bá tó gbé ànàbí sallallahu alaihi wasallam àgbà tó bẹ̀rọ̀ pé kọ́lọ̀ ọ̀bọ̀ ti rọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kìíní ìwà kò fún òjòbárọ̀ arábádẹ́ wọn. ṣùgbọ́n nínú ìwà nígbà tí ara ni wọ́n ebi ipa

tóbi sọ pé èsì kan wà nígbẹ̀yìn gbà tí àwọn àmọ́ gbẹ̀mí kẹfì yìí sọ́jà pé mùsùlùmí yọ wà sọ yọmọ tẹ́lẹ̀ kàtà ádámù kífò eré mi ipò tí mọ̀tò òdì ní lọ́dọ̀ làwọn ọ̀gbọ́n nínú àwọn sàhábà tó kọ́ra fà náà nínú àwọn sàhábà tó sọ pé àwọn sọ yìí pé àwọn àdìbìnrin ṣùgbọ́n yẹn àwọn rí nígbà tó ẹ̀rọ tí màtó ti sọ yìí pé náà ń tọ́sẹ̀lẹ̀ náà nù àwọn náà ní àwọn náà gbà pé tọ́sẹ̀lẹ̀ nìyẹn ṣùgbọ́n yọ padà wà gbẹ̀yìn gbà torí pé àbẹ́bí sọ́nù má nínú àwọn àmì táyọ̀ parẹ́ níbẹ̀rẹ̀ a sì rí àyà tọ́lọ̀ ọ̀bọ sọ́mà nàbí yìí pé sáfì wọn lẹ̀ ọjọ́ fẹ́ pé sáfì sàmà rẹ̀ jọ̀kọ́ ni mo bí sáfì yóò máa mú èsì tó yọọ máa dé báwọn èèyàn tọjá wípé wọn máa rí ní àgbàbọ náà àlè ìyàtọ̀ lágbára ni wọn máa kọ rọba náà ṣe máa ń nà àdára ìnà mọkùnrin wọn ọwọ́ tó fi gba ali tàbí tọ́lì ọ̀gbẹ́ ní abbas wà bá lọ́wọ́ àwọn sọ wípé nǹkan ìgbẹ̀yìn ìgbà ni wọn lọ́wọ́ àlẹ́ àwọn mímọ̀ kọ́ èyí àwọn àlìbà ìbàdí tọ́lì wà bẹ́ẹ̀ Abbas táwọn sọ yìí alìbá méjì yìí pé àdùnkọ́n èéfín bá ń sọ yìí èéfín méjì ni wọ́n kọ́ àti ìkúwúlá alákọ̀ọ́kọ́ rẹ̀ ó ti tẹ̀lẹ̀ ìní tí mímọ̀ tó di sọ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ yóò padà tẹ̀lẹ̀ kìkúrúmi bá di pé ó kù òun ni pé àti mọ̀tòmùtì sọ yìí kò ṣe kóra nù ebi gbà wọn kò sí lóòótọ́ níbi pé tí ẹ nígbà tí ẹ bá wo sọ́nà ìwọ̀n orí kankan ju èéfín lọ ṣùgbọ́n èéfín jẹ́ lọ́rọ̀ kéé ṣe ìlàkíkọ̀ kéé ṣe pàápàá èéfín wọn rí ebi lójoojú wọn máa súnbẹ̀ sugbe efin gege kọjá bí alámọ̀tì sáà táwọn afẹ́ sọ̀rọ̀ bá yọ ọ̀nà ṣẹlẹ̀ nígbẹ̀yìn ìjà nígbà Allah subhanahu wa ta'ala tó mú èsì ìjáde láti sọ́nà nti ó sì máa sí òun náà ní pé ṣe mùsùlùmí sí tí ó báyìí apákan apákan sọ pé yọ bá wọn pé wọn ara ìgbésí wọn lógún tó ọlọ́run bá subhanahu wa ta'ala ó tún ṣe lẹ́yìn náà bá wọn wípé inú àmì tẹ́gùn sálẹ̀kì ẹ̀ máa ti tó òní kí èéfín oṣù láti òkè sọ́nà ẹ sọ fún aláàdé ti òbẹ́ báyìí pé ayé ò ní parẹ́ tẹ́ẹ̀fì rèé fi o sáàbà sí ìwà rèé fi o ajẹ́ kó sì kù díẹ̀ kí ayé ọ parẹ́ lẹ́sà ló lọ́wọ́ sọ́nà àbọ̀tọ̀ ọ̀la àfíà. rabbil alamin. وأصلي وأسلم على نبينا محمد المبعوث رحمة للعالمين اللهم صل وسلم وبارك على نبينا وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا عباد الله اتقوا ربكم واعلموا أن هذا اليوم لا ريب في مجيئه قال ربنا تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعلموا عباد الله أن دين سلفنا رحمهم الله تعالى أنهم كانوا على خوف شديد في مجيء الساعة وكانوا على خوف شديد في في إشهاد عشرات الساعة فهذا عبد الله بن عباس رضي الله تعالى عنه وارضاه صحابي جليل لا ينام يعني ترك النوم يوما لما سمع لما سمع أو نقول لما سمع في طلوع كوكب في السماء فدخل عليه عبد الله بن أبي مليكة فقال يا عبد الله والله ما نمت اليوم حتى أصبحت فهذا ليلة الفلق هذا بين الصحابة كان لا خوف ولا حذر في لقاه الله عز وجل نسأل الله سبحانه وتعالى أن يجعلنا في زمرتهم إنه على ذلك قدير وهو بالإجابة جدير ولا حول ولا قوة إلا بالله أقول فرع بعض السؤال مزلا كثير أترى خلق وكأب جفاء النبي صلى الله عليه وسلم أرى من سليكم كأب جفاء النبي أسرى الضطاء القيامة ترى سرر ولا ولا بيوت دبا نانية إن نفع من عديث أبو هريرة أسرى لبادر بالعمل الستة nígbà tí wọn gbé ogun náà sọ ẹgbẹ́ ní ìlú ìdòwà fẹ́ ànábì ní ẹ má wòrán yín rẹ o báyìí o bẹ̀rẹ̀ àmàlì sísan ẹ máa tètè gbogbo tó bá pè ní sẹ́ olóore tábìlà yín bá ti ká ẹ sábà sí lọ kí wọ́n dùn nǹkan mẹ́fà kó tó ṣẹlẹ̀ o sọ̀rọ̀ ni nínú tí mò ń páyà fún yín tó bá dé àdùkọ́ọ̀nù wà ń bẹ̀ èsì táwọn sọ̀rọ̀ wà ń bẹ̀ ìyẹn ni pínpà tí èsì ìdè ní ìsìn gbogbo ń tá a bá lè sáà ti súnmọ́ wàdàjàn nkàlẹ́ nkàlọ́ ọwọ́ ni waa họ́ọ́tọ́tọ̀ àhàdìkò fẹ́rù mi ọwọ́ ni tẹ́ ẹ bá wà wò pé ndí ò lè fi òtò dé àti gbọ́dọ̀ èso wọn ti dáyé àmì wọn a

ẹwà kẹmọ àti gbọ́ yé dáadáa alamọ́tò sáà ó ti yí àpín tàbí gbogbo ẹ̀ láti yá ọ̀nà jíì mùsùlùmí máa ṣe báwọn torí pé kọ́ọ̀tù àdínkù kò kó lọ́rùn wa nǹkan náà ń gbé sọ́rọ́ ó ń kálukú pé ẹ ìwọ lọ dálé yìí ni báyìí gbogbo yẹn bá parẹ́ tí ẹnì kan yẹn bá parẹ́ mbẹ̀ eléyìí yọ ọmọ ti mùsùlùmí láti ṣiṣẹ́ rẹ ní gbogbo gbà ẹgbẹ́ kan. àwọn ní àwọn sọ́nà àfàwọn nílé ibi àti lọ gàdí ìtòrí pé àwọn ẹni ń retà mẹ́ta àgbẹ̀sìn lọ́wọ́ wọn ń kọ́dà ṣé ń bá ti rántí pé àwọn àmì kan pọ̀ ṣé ń bá dín nǹkan kan fẹ́ jọ ẹ̀ ọpọlọ ọmọ inú ẹ̀ ló já ṣé ti bá mi sọ ni ẹ̀rù ti á bọ̀wọ̀ kọjá níta rẹ̀ lérò amọ̀lẹ́bí kan àwọn sọ̀hábà abúlébìn abbas abúlébìn abbas nínú àwọn pé sọ̀hábà dàda tó jẹ́ wípé a lè sọ̀rọ̀ dá rẹ̀ yẹn lọ́wọ́ bàbá yìí ó ní njọ́ kan gbọ́dọ̀ ó sọ àná Abbas ó ní njọ́ bá díẹ̀ dàbí ẹ̀jẹ̀ bá lọ́wọ́ ọ̀sán èso ọ̀sán mo yọ̀rọ̀ rẹ̀ mo jẹ́ rí sẹ́mi pé ẹjọ́ ìgbà súnmọ̀ tí mo bá rí lóòjọ́ ojú ẹ̀ lè ó lè pa ojú ẹ̀ lè wú ẹnu díẹ̀ díẹ̀ fún ẹ̀sán n sùn ìǹtọ́sọ̀ ìsìn Ibn Abbas ní ilẹ̀ ìwà ẹ̀ka ọdún bọ̀ọ̀lọ́dọ̀ Ibn ha ah, ibi nàbí mùlẹ́kà jẹ́ nsọ tó dùnmù ní fọ ó ní wàhálà àrùn fọlọ́n gbà máa ní tẹ̀lé yà ojú mi ọ̀kan oorun lónìí ìyìn fojú bá a ata àtúbà sílẹ̀ bí mọ́ báyìí. àwọn àtúnṣe àti aláàdé tí ẹ̀ ti sùn kò sí olè ọjà lù ẹ̀yìn kankan ò sáré à ó ní mọ̀ mọ̀ gbọ́ lábàárẹ̀ kan ní bàbá wọn nílì mọ́ awolama ìgbà méjì náà lọ́jọ́ mọ̀ gbọ́ lábàárẹ̀ kan tàbí mo rí lábàárẹ̀ kan tó jẹ́ wípé

ó nílé ìmọ̀ wá ń bájú títí títí a àtà bà kílẹ̀ ama àmọ́ àwọn padà já padà bẹ̀. ìṣẹ́lẹ̀ bàbá ti ń sèyìn wípé ẹ̀rú ń bà wípé ẹ̀ bí ẹ̀sìn àtàlẹ́bí ṣe ń sọ́nà àwọn ọjọ́ báwọn sọ́dọ̀ àmàbí àwọn ọ̀nà kó ti súnmọ́ tó bá àtìpínlẹ̀ ẹjọ́ tó báwọn èèfẹ́ kọ́ báwọn láyé laye awon ife ka o ti ibn abbas kana al-khawf shadid in bẹ̀rù báyìí lórí màjí ayata min ayata wa min alamati sa'a in bẹ̀rù tí kìíní ìmọ̀ bò láyé kò sí ń ta fẹ́ mú bẹ̀rù wípé ìfẹ́ ọlọ́run ọba ní ìhàlá rẹ̀ wípé àwọn nǹkan yìí bá a ti ń gbọ́ yìí á mọ̀ bẹ̀rù ọba wípé kámọ́sì náà tí ó dé bá láyé àkọ́kọ́ ha sì máa wá pọ̀ ní iṣẹ́ olóore wípé àìsí ẹ̀wà mọ̀ tí ibú ẹ̀mí kọ̀ọ̀kan bá wá dé nǹkan káwọn náà ò rí ààbọ̀ rẹ̀ jẹ eléyìí òní ìdíkùgbà tí ó dùn sí lónìí ìdílé ìtàhálà àròbíyá lè kò àwọn ilẹ̀ rírí mẹ́ta kan tí ó tó ti ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ìmọ̀ yóò ṣẹlẹ̀ àti àwọn tí àwọn àfáà tí wọ́n sọ ń bẹ̀rẹ̀ àti tó bóṣọ̀ àti títí tá a bá rẹ̀ parí àwọn kó tọ́bù sí sílá rẹ̀ láàrin gómìnà sí gómìnà ìdógún ní ìtàn àfẹ́lẹ́ mọ̀rẹ̀ pàkẹ́yà àbí ọlọ́run nínú àwọn ẹ̀kọ́ jọ gbogbo ní tí àwọn yìí pátá yìí ọlọ́run jẹ́ kálágbòye rẹ̀ ó sì jẹ́ kó ṣe wá ní àǹfààní kó jẹ́ wúlò fọlá yàtọ̀ kìyàrá وارنا باطلا باطلا واصبر اجتنابه اللهم قم معنا ناصرا يا رب العالمين ولا تنصر علينا وامكرنا وانصر علينا اللهم بنا وضع عنا اللهم اذا صبر المسلمين عبد الشكر المشركين يا رب العالمين اللهم صب على خير صبا صبا صب على شبه قد قد اللهم ارزقنا من حيث نحتسب ومن حيث لا نحتسب اللهم اغفر لنا جميعا وقم يا رب العالمين اللهم ادخلنا الجنه مع الابرار انت على ذلك قدير وانت بجمع جرير ولا حول ولا قوه الا بالله اللهم ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا مسلمين وحينا مسلمين بل خذنا المسلمين واعلم عباد الله ان ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ بنفسه فأنا بملائكته وصلت بكم قال ربنا تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم القاهر أو الساهل في المصادر الصحيحة الصادقة يعني سعود عوف المعاود أن أكثروا علي من في يوم الجمعة اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم في بذكر الحكيم أقول ما تسمعون أستغفر العظيم لي ولكم إنه هو الغفور الرحيم wrong.